lórí bó ṣe fẹ́ rẹ̀ tó kó wọn jọ sáyé yìí khayru baitin tó dé afẹ́lá abdu ní ti fi lóore jù lọ nínú ilé tí ọlọ́run bá dẹ́dà gbé kalẹ̀ fún wọn ní lórí ilẹ̀ èyí tí fi dáa jù láàyè tó fi ń bẹ lórí ilẹ̀ náà ní Baitullah masajid náà ní ilé ọlọ́run ọba abalẹ̀tọ́lá léyìí tí àwọn pàdé bẹ̀ lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ láti gbéyẹ̀wò nípa àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn mùsùlùmí eléyìí tí a pè àkọlẹ̀ ní akédàtò tawhid ìdàdìsọ́kàn ètò lálàáfíà tó gbọ́dọ̀ máa bẹ lórí ọkàn mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin táǹbẹ̀ lọ́nà àwọn rẹ̀ kó jọ èyí tí ó lo èyí tó dáa jùlọ ọ̀rọ̀ àdìsọ́kàn tó ẹ̀kọ́ àwọn ọkàn mùsùlùmí tó fi ṣe láǹfààní ọmọ ṣàṣefẹ́ kọ̀ọ̀kan wọ́n gbogbo ìtókù díẹ̀ káàtó lórí ẹ̀kọ́ lọ́ba ńlá àkójọ kó tún wá lórí ẹ̀kọ́ lẹ́yìn tí a máa ń gbé yẹ̀wò tíra tí bàbá wa ṣe Muhammad abdulwahab rahimahullah tí wọ́n ṣe wọn náà ní al-usul asalasa àbí asalasa tó kùsù àwọn ìpín mẹ́ta lẹ́yìn tí a bá ṣàríwò rẹ̀ lọ nínú tíra al-mahsul fi ṣàríwò asalasa tó kùsù ibẹ̀ láti bá débi tí bàbá ti ń sọ̀rọ̀ ní iṣẹ́ Muhammad abdulwahab tí wọ́n sọ pé fa ọ̀kánù islam khamsatun ṣáádàtú an la ilaha illallah. وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت الله الحرام ودليل شهادة قوله تعالى قوله تعالى شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم ومعناها لا معبود بحق إلا الله لا إله نافيا جميع ما يعبد من دون الله إلا الله مثبتا العبادة لله وحده لا شريك له في عبادته كما أنه لا شريك له في ملكه وتفسيرها الذي يوضحها قوله تعالى وإذ قال إبراهيم لأبي وقومه إنني براء مما تعبدون وقوله قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا شهدوا بأننا مسلمون ودليل شهادة أن محمد رسول الله صلى الله عليه وسلم قوله تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم ومعنى شهادة أن محمد رسول الله طاعته فيما أمر وتصديقه فيما أخبر واجتناب ما نعى ما عنه نعى وزجر وأن لا يعبد الله إلا بما شرع ودليل الصلاة والزكاة وتفسير التوحيد قوله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيم الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة ودليل الصيام قوله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ودليل الحج قوله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين أبا بفضل الحمد لله eléyìí ni lọ́sùn bàbá wa ṣẹ́gun má bàbá bàbá ha kọ́nà bàbá àlekí ọlọ́mọṣẹ́ àkẹ́ wọn gẹ́gẹ́ bó ṣe wà nínú tíra àwọn sàlásàtò usul awo al-usul àsàlàsà lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tọ́lọ́run bá àlekí ọlọ́run kí wọ́n ṣe ṣàlùwọ̀ tíra náà ìyẹn ni pé ìfọ́síwẹ́wẹ́ bóòlù láti gbọ́ ẹ̀rí tíra yẹn lè kéré lóòótọ́ àmọ́ àǹfààní tó wà bẹ́ẹ̀ kó bàbá ń bá lọ wípé kọ́ọ̀lù gbọ́dọ̀ tí wọ́n bá sọ wípé fàákánù islam hamsatun àwọn orígun islam márùn táwọn olóyìnbó ń pè ní the pillars of islam ìyẹn ni pé àwọn tá a lè sọ pé wọ́n fi islam wé ilé that is ó wá ní òpó ó láwọn orígun márùn al-islam bàbá bàbá abẹ́rẹ́ sílẹ̀ máa ṣàlàyé ìfọ̀síwẹ́wẹ́ rẹ̀ wọ́n ní táwọn pẹ̀lú islam láwùn máa nìyà ìtumọ̀ ìjìnlẹ̀ méjì ni wọ́n abẹ́ fún un al-ma'na wal ma'na khas ìtumọ̀ ìtàbá ní islam ó ní ma'na àì the general meaning ó tún wá kiri ma'na khas àwọn ìtumọ̀ tó dá àdáyẹnrí tó tiẹ̀ tó jẹ́ minor lòun sì ṣe general al-islam bí ma'na al-am bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ islam lódìdí gẹ́gẹ́ bá ṣe ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ọba táwọn bá ń tú àwọn tí wọn bá ń tú fún wa wọn nígbà táwọn bá islam wa yàrá ma'na àì kí ni túmọ̀ àgbàtí islam anabi ṣe kí ni tó mú islam wá nígbà tá a bá ti nígbà tá anabi mú islam wá a jẹ́ yí pé anabi ló mú islam wá dínú àmìyá sàdùkì ẹ̀sìn wo làwọn anabi ọlọ́run tó ṣáájú ṣe tá a sì lọ́pọ̀lọpọ̀ náà ayé alukọ̀án tó fi ń lè pé gbogbo wọn ò mùsùlùmí wọn lápèjúwe nígbà pẹ̀lú ayé tó wà ní sọ́ọ̀tù bàkọ́rà tọ́lọ́ sọ fún àdúgbò muhammed sàlàyé ọ ìbàdí yìí gbà ti ń sọ fún ọmọ ìyá rẹ̀ màmá rẹ̀ máa tá àbùkù náà ń gbà. ó ní kí lẹ́ẹ̀mà sí lẹ́yìn ní kí kọ́ọ̀lù náà ìlú ìlà àgì àmà sí ọlọ́run rẹ̀ wà ìlà àbá ìyàwó bàbá wa wà náà mùsùlùmí tí gbogbo wọn ń ni o tí sọ gbogbo àwọn mùsùlùmí làwọn nìkan ó ní inna dina inna Allah al-Islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ní kíni o ní islam ajẹ́ wípé ẹ̀sìn bá nàbí adam aleyhisselam tí anabi nuhu aleyhisselam anabi lutu aleyhisselam àti wọn anabi ọlọ́run tó wà kí ni wọ́n mú wọn islam mana aleyhisselam mana lẹ́hàn bẹ́ẹ̀ kí ni anabi wa mú wa kábí sí dábà dàgbé ìyẹn ni wípé iṣẹ́ tá anabi wa ṣìkì islam tá anabi wa parí òun bẹ̀rẹ̀ sọ́dà láti sàjẹ́ pé kí ni anabi ìlànà bá ṣe ṣe Islam léyìí tí ó parí tí ó ṣe déédéé òpin iṣẹ́ táwọn àgbẹ̀bí ọlọ́run tó wá pọn igi tí wọ́n wá. bàbá ní Islam máa lọ àwọn ọwọ́ tawhidullah òun náà ní sọ́lọ́ lọ́kàn tó gbogbo àwọn àgbẹ̀bí ọlọ́run tó ṣáájú kí àwọn náà wá ṣe o. àwọn náà wá mú ìjọ lọ́kàn tó ti yé tẹ́lá wọn lọ́wọ́ sọ́ọ̀tì làárọ̀ ìbéèrè yẹn pọ̀ rẹpẹtẹ àwọn àyà pọ̀ rẹpẹtẹ tí gbogbo àwọn àgbẹ̀bí ọlọ́run yẹn sọ pé ó ní anabihudu alayhi salam ó ní anabudulọ́ha wa anabudulọ́ha láìlá àhẹ́lú ntí wọ́n ní kí mú wá fún kẹ́sìkì kẹ́jẹ́sì wọ́lọ́ tí o ṣe olùjọ́sìn ní àwọn sí kàdáyé kakọ́lá àánú rẹ̀ bá anabi ní oṣù yìí nìyẹn wọ́kọ́lá sọ̀rẹ̀ anabi sọ̀rẹ̀ alayhi salam bóna yìí ni bóna ṣe yìí nìyẹn wọ́kọ́lá ṣọ̀rẹ̀ anabi ṣọ̀rẹ̀ náà yìí ni òun náà wí bẹ́ẹ̀ gbogbo wọn pátápátá kí wọ́n mú àwọn tàhídùn wá ìbọ̀lọ́ lọ́kàn ṣoṣo wọ̀tọ́ àti rọ̀ṣúlù fún ìsàlẹ̀ yìí máàlẹ̀ láàmì àti ìtẹ̀lé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan láwọn àsìkò wọn. ìyá ni tẹ́ ẹ bá ń tẹ̀lé alẹ́ mi Musa lásìkò rẹ̀ kí ni ṣe o ṣe Islam tó bá tẹ̀lé alẹ́ mi Isa lásìkò rẹ̀ kí ni ṣe o ṣe Islam kókó bẹ́ẹ̀ ni kó sàṣì kí ni kó sì dájúdájú ẹ̀dá fún alápèjúwe kan tí ó sì jìnnà sí àwọn anú oṣù láwọn sí tó bá fẹ́ mọ aráàlú la wa nígbà tí mo aráàlú di mẹ́rin nígbà mo tẹ́lẹ̀ ká ṣe kíni o kágbáwẹ̀ àṣùrọ̀ tí wọ́n sọ ma pé ọ̀la ní tẹ́ni o kágbáwẹ̀ àṣùrọ̀ káma jẹ́ àfi kábà sọ̀rọ̀ ani nabi sallallahu alayhi wa sallam lamma dakala nabi sallallahu alayhi wa sallam madinata munawwara wajada la ansor awajada alu kitab mina yahudi wa nasara yasumuna yawma eh, yawma ashura anabi bata wa ara madina àwọn yahudi madina àtàwọn nasara akẹ wọn gbàgbé kíni ìjọ àṣùrọ̀ kí wọn ló bí wọn wọ́n ní kí ló ṣe wọn ni wọ́n gbà wẹ̀ ó wá dúró kí ló ń tàfi gbà wẹ̀ wọ́n nínú súnmù àṣùkúrọ̀ lẹ́la àwọn ń gbà láti dúpẹ́ fọlọ́ alẹ́bí ìnájà Musa bímbà ṣìkà ọlọ́run ká fọ́ ọlọ́run tó ń la alẹ́bí Musa ń kiri lọ́wọ́ fìràwọ̀ kí lálẹ́ bí wọ́n sọ ọ́n wà náà nù àhàkùbí Musa àwọn alẹ́tọ̀ sí kí ni sáré Musa lè lọ alẹ́bí yẹn ń fi ní ń fi ní lẹ̀ wípé ajẹ́pẹ́ alẹ́bí Musa alayhi salam kí ló mú wá o Islam sotí ọba jẹ́ ìsìlámù ni wọ́n ní sọ fáwọn ó gba gbàwẹ́ rẹ̀ sotí ẹni tó bọ́lá pẹ̀lú èmi náà sọ́ọ́ tẹ̀sán kọ́nà àlẹ́kọ́ àti sọ́kọ́ àbàtúntà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwẹ̀ fanẹ́lú anagba Muhammad asàlàyé fanẹ́lú mẹ́yì tẹ́ẹ̀mì kí súnà ló mú wa kéré wíwọ́n yá ayélujára lẹ́dí iná ààrẹ kó ti ba àlẹ́ kòmùsíà asàwẹ̀ yẹn mo lùbọ̀ wọ́n dodo asàwẹ̀ lọ́rùn ẹ̀yàn fún yín lè ánàlà àmìyá sàdàkì àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú àwọn náà ṣe kí sọ́ọ̀mù àwọn náà gbà rẹ̀ tó ajá wípé gbogbo àwọn àlámọ̀ yìí bẹ́ẹ̀ nú àwọn òfin ẹ̀sìn àwọn ànábì ọlọ́run tó ṣáájú ẹni bá tẹ̀lé wọn báyìí kí ló náà ṣe o ó ń ṣe Islam àlẹ́ Islam bí má nà bí má nà á nà kàmá akhbara subhanahu wa ta'ala fi ayati kathira anna sharaiya sadiqa gẹ́gẹ́ náà ṣe ṣàlàyé náà wáyà tó pọ̀ pé àwọn òfin tó ṣáájú kò ló á ìsìlámù lọ́la gbogbo wọn tọ́ka lórí kí ni o ìsìlámù fọlọ́n ìyẹn ní ìjúpẹ́jú sẹ́lẹ̀ fún kí ni o fọlọ́ kọ́lá ta'ala rọ́bànà tààlà ní sísọ̀rọ̀ yẹn o ànábìwá o ànábìwá Ibrahim ó ní rọ́bànà wàjì àná mùsùlùmí làkà ànábì Ibrahim àtànábìwó àtànábìwá Ismail àwọn méjèèjì ń bẹ nọ́mbà tí wọ́n máa kiri táwọn tí wọ́n máa kàrà amẹ́jọ rọ́pà ni ọlọ́run wá di azina ṣe wá ní kíni o mùsùlùmí mẹ́yìn nìláka ṣe wá ní mùsùlùmí fún ọ. ìtumọ̀ ẹni pé ajẹ́pẹ́ mùsùlùmí ni wọ́n àwọn náà akẹ́kọ̀ọ́ lọ́wọ́ sí àwọn mùsùlùmí gẹ́gẹ́ bó ti sàwọn anábì wo anábì tó ṣáájú. adọ́rọ̀ anábì wa Yusuf alayhi salam sí ibà tó parí ọ̀rọ̀ alámàlẹ́ onírọ́bì ọlọ́run kọ́d àtẹ̀yìntà ni mi lẹ́nu mọ́lì ọtí fún mi nínú kíni nínú ọlá wà á lẹ́mtà ni mi ń ta àwọn ilẹ̀ fàtẹ ọsàn àwọn àti wọn àbọ ìrọba tó dá sánmà àti rẹ àǹtàwà ní yìí fún dúnìyà ìrẹ la yomi láyé wọn ni tàwọn fẹmí mùsùlùmí wà pàmí ní kíni o mùsùlùmí kámà kánú sáàbì kíkà bí àwọn tó ṣáájú náà àwọn ànábì ọlọ kí làwọn náà o mùsùlùmí náà. àtúnwò àyà mi náà ó ní wàhálà ìfọlẹ́wù ó làwọn Yahudi mùsùlùmí náà fi zàmẹ́ni kíni Musa mùsùlùmí ni wọ́n máa jẹ lásìkò kí ni o lásìkò àná nìkan sá wáyé tá nábì Musa sọ wípé àwa la lẹ́tọ̀ọ́ sí Musa jù yìí lọ ìyẹn ni pé àwọn nígbà tá nábì Musa lọ tán kí làwọn àwọn yòówù níṣe o wọ́n deviate wọ́n kó lórí lànà tá nábì wo ànábì Musa fi wọ́n sí lànà mi sọ pé àwa la lẹ́tọ̀ọ́ sí Musa jù yìí pé tá nábì Musa mú wa làwọn ṣe kí ni làwọn tẹ̀lé ẹni ò tẹ̀lé propaganda ti àti àwọn ànábì Musa àtàwọn tó tẹ̀lé ń gbà yẹn àwọn tó gbà fún dáadáa mùsùlùmí ni wọ́n. wọn Nasara àwọn Nasara fi zamani fi zamani Isa mùsùlùmún mùsùlùmí làwọn náà na mùsùlùmí ni kí ni o mùsùlùmí làwọn náà nígbà tá nàbì Isa ni kí ni ti ń bẹ wọn tábìlì náà àyè pé ọ̀rọ̀ tá nàbì Isa alayhi salam tó kọ lórí ìtẹ́ ọ̀rọ̀ lọkọ lórí ìtẹ́ ìní Abdullah dábàájú mi tẹ̀lé kí ni mi ò ẹ̀rù ọlọ́run kí wọ́n lórí àtàníyà kìtà wọ́n fún mi tíra àtàníyà kìtà wọ́n fún mi ní tíra wọ́n ní wàjà alẹ́ mi nàbí yá wọ́n wá sí ní ànábì wà àwòsàn ni wọ́n wá sàsọ́ọ̀lẹ̀ fún mi wọ́n kì mí lọ bí kí ni ó bìsọ̀lá pẹ̀lú kí máa kírun ajẹ́ pé ìsinra ẹ̀sìn rẹ̀ kí ni ó mùsùlùmí ọmọ òtútù ní ìní Abdullah gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá kí ni wọ́n ṣe o ẹrú ọlọ́run. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà ìlà ìlà kánú mọ̀tẹ̀mẹ̀ ìnà lọ́sùlẹ̀ yìí ká máa ń tẹ̀lé àwọn òjíṣẹ́ wọn ìyẹn níta bá rí èèyàn kan tí máa ń tẹ̀lé ànábì yìí sáàdì sí i tí máa ń tẹ̀lé dáadáa automatic yóò tẹ̀lé tani yóò tẹ̀lé ànábì wa Muhammad kí ló dé tó fi torí bí yóò tẹ̀lé pẹ̀lú àsọ̀ọ́lẹ̀ tó bá nínú kí inú ìjì gẹ́gẹ́ àti sèwọ́n amúnáṣọ́ àti sọ́ọ̀fù

ó wá pè pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n mú bàṣírọ̀ bí rọ̀sùlẹ̀ ìyá àti ìmìnbáni ismuhu ahmed. so yẹn automatic nìkan ní christian kan tó bá bẹ́ẹ̀ ṣẹ̀sìn rẹ̀ dáadáa o kí ló ṣe o yóò tẹ̀lé àgbà Muhammad torí pé wọ́n ti sọ fún pàǹdà bí kan bọ̀ lẹ́yìn òun gbogbo sẹ́tò mu wa yóò tún wá ṣàlàyé ẹ̀ fún ọ dáadáa jù bẹ́ẹ̀ lọ ẹ̀kẹ́jì èyí tó òun lè ṣàlàyé fún ọ tí ò lè yé wọn yóò wá ṣe kí ni yóò ṣàlàyé ẹ̀ fún ọ kódà wọ́n júwe ẹ̀ débi bàbá ẹ̀ ìyẹn ló fọ tábà wọlé rẹ́là ìrìnàjò táwọn ẹbí rẹ̀ ṣiṣẹ́ àkùnwó àtọ́kù rẹ̀ àbútọ́lẹ̀. lámàrà áwù ọ̀rọ̀ ìbò bùhẹ́rà àfa àpáàdì bùhẹ́rà onímọ̀ ẹ̀sìn tó rí anábà Muhammad kí lẹ́mọ̀ tó rí sí sallallahu alaihi wasallam ráà fi àlámàtì nubuwa ó rí àpẹẹrẹ kí ni ìjà ànábì ọlọ́run lára tó dé àpẹẹrẹ yẹn àwọn àmì yẹn ó ti wà nù tíra àwọn tẹ́lẹ̀ rí tó rà lórí ìṣẹ̀lẹ̀ nínú àbẹ̀rẹ̀ tó lóbi ó ní ààrẹ gbọ́dọ̀ ọmọdékùnrin aláwo abù sóní bàbá onífìlẹ kò sí wàláwo ọmọ sóní yà onífìlẹ kò sí wà á tún min ayé ìbílà bọ́lá yìí ti wá kọ́ọ̀lá min jaziratil arab ó láti kiri látòrí kùsùn ìlẹ̀ lágbáwá ibẹ̀ ló ti mà pàtó torí ó ti wà nù rẹ̀ pé wúlì dàrẹ̀ ti mà wọ́n bí ní kí ni o ní ọmọ òrukàn. ká lóbi wọn ò bí ní ọmọ òrukàn tó yẹ jókòó yẹ pé torí ẹ̀ ní láàrínkà ọ̀ọ́lá lè àmì àbùtọ́lé ẹ ọlọ́wọ́ tètè mú máa mú kí ni o máa mú ọmọ yìí lọ torí pé lè àdúgbò àtàwọn kọ́bọ̀ torí àwọn ọ̀tá tí wọ́n ṣe kí ni tí torí pé ti ń wá tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ pé ìwáyé rẹ̀ ò ní jẹ́ nínú rẹ̀ bàdé sọ̀rọ̀ yìí láàrin yahudi wà lábẹ́ nọ̀sọ̀rọ̀ kò ní wá ní yahudi àtẹkẹ́ni àtànọ̀sọ̀rọ̀ àtàkọ́lá kẹtì lómìnà lòlá náà tábìlì pé ọ̀pọ̀ nù àwọn olùmẹ̀sìn wọ́n sọ fún wa wípé yahudi ò sàdédé lọ sí Madina torí kíni lè anáhùn yẹn tẹ̀síwú na nàbí yẹn xaati wọ́n retí ànábì wo ànábì gbẹ̀yìn wọ́n wá tìbílẹ̀ ìgbẹ́ta wá ti wà ní jẹ́ yóò ti nú àwọn wà so ibi tí wọ́n yẹ kí ni tó ṣe mistake yẹn ẹlẹ́kejì wọ́n ti mọ̀ wípé wíwáyé àdẹ́gbọ̀ Muhammad yóò máa bẹ min sùlẹ́ẹ̀lẹ́tì wà min zurriyati bani Ismail yóò máa bẹ náà àwọn ọmọdé wọn kí ni Ismail pẹ̀lú àdúrà kánú àdẹ́gbọ̀ Ibrahim alayhis salaam wọ́n pẹ̀lú rabbana ọlọ́run wà bọ̀ áfífí ìmọ̀ ọ̀ṣun bá a gbé dìde láàrin wọn kí ni o òjíṣẹ́ níjọ́ tí ń ṣàdúrà yẹn bóni ti ṣe mẹ́ka. yẹtù alẹ́yìn ayàtì tí wọ́n ka kí ni o tí ó máa ka àmìrẹ́ fún wọn. wọ́n yù alẹ́mọ̀ mẹ́lẹ̀ kìtàbọ̀ wọlé ẹ̀kìmọ̀ ọ̀rẹ́ zẹ̀kí ìdákàtà láti zẹ̀kí. sòyẹ́ pé gbogbo àwọn tábà jẹ́ alásùkò ànábìwá ẹ̀ṣà alẹ́ sẹ́lá tábà tẹ̀lé ọ̀tá ànábì ìsàsọ̀rọ̀ la ni wọ́n ṣe o wọ́n tẹ̀lé anabiwa muhammed tó fẹ́ mùsùlùmí kí ló wọ́n máa jẹ́ mùsùlùmí fún mayamut tábà wọ ọ̀rọ̀ yẹn wípé gbogbo wọn tábà tẹ̀lé tẹ̀lé òjíṣẹ́ wọn nígbà yẹn àmọ́ tó jíṣẹ́ wọn bá ti lọ tán wàá máa bá rẹ̀ bẹ́ẹ̀ fà nígbà tó ti wá gbà náà dìde tàbí wọ́n tẹ̀lé o fàlà ìlà ayẹ̀tẹ́bẹ̀wò ṣẹ̀rí àtàná àyàfi kí wọ́n tẹ̀lé ṣẹ̀rí àtiwá wáyìí tí christian wọn sọ pé àwọn ní májẹ̀mú láéláé àti wọn ní májẹ̀mú tuntun wọn ò délé deny wípé ọlọ́run fáwọn ànábì ọlọ́run kan tó ṣáájú ní kíni o ní tíra wọn máa ń sọ̀rọ̀ abrahamu wọn ní kíni bàbá àgbàgbọ́ káwọn lọ wá kí ló wà nù ìwé abrahamu ìyẹn ni pé àwọn òwe yẹn máa abrogate ara wọn ó máa ń para wọn rẹ tó kó máa fún ànábì ọlọ́run kọ̀ọ̀kan pẹ̀lú ìwé òfin tí ó ṣe kíni o tí ó ṣe déédéé àsìkò yìí mo rò pé yẹn ti yé wa tó tó bá rí bẹ́ẹ̀ kọ́ọ̀dà tààlà ló ti kọ́ọ̀dà wàlẹ̀ kí wọ́n sọ fún sọ́ọ̀tà lè mọ̀rọ̀ ó ní wà mí yẹ tẹ́rì gẹ́yìnrà islam yé dìínà gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó bá lẹ tẹ̀lé tó bá lọ wá ẹ̀sìn míì yàtọ̀ sí islam tó mú lẹ́sìn wọ́n á fàlà lánìyẹ láǹtàbí ẹ̀ bá láyé yóò bẹ̀rẹ̀ mi nìyó wọ́n ní sẹ́kí wọ́n ní gbà lọ́wọ́ yìí wà wúwà fil akhirati min al khasirin tó bá wà padà lọ́dọ̀ ọlọ́njọ́ àlùkìyà wọn wà bẹ́ẹ̀ tó sókò. ìyẹn pé ọlọ́ba àlùkìyà ọlọ́mọdé apàdà ní ìṣẹ́ wa téèyàn bá wà sísè à lọ́mọ sẹ́ni kì í ṣe pé àbẹ̀yàn fi ń bẹ̀ẹ́nu lu ẹ̀sìn ká àbí ìdàbẹ̀tì tó clear nínú báyìbù from a to z rẹ̀ tí ó ti ẹ̀ lè rí kẹ́mọ̀ chọ́ọ̀chì bẹ́ẹ̀ gbọ́dọ̀ kìíní purpose of being a what a Christian You know, nínú bible bẹtẹ wá sunu alukur'an ẹ bá bọ kíni muslimun yà á yọ ẹbí náà ànú nù kókò ẹ bá bọ òdodo ẹ yà á yẹ sí náà ànú nù takola hakọtukọti ẹ tẹ̀lé tọlọ ní ti pàápàá kíni títẹ̀lé wàlẹ́ tẹ̀mùtúnà ẹ gbọ́dọ̀ wá kúrò láyé o ilá wa ń tún muslimun akẹ́jọ́ mùsùlùmí so yẹn àwọn clear verses wà tẹ́ẹ̀mù rí nígbà tábà ó yẹ ká lè rí náà tó bá pé for the many or the senses of many churches on the on the heart today ó yẹ ká lè rí tí ó máa ṣàlàyé ní church ṣe rí kí ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ yóò àṣẹsífà kí ni irú ìjọsìn yẹn irú ìjọsìn wo làbẹ́bí wa o ànábì Ìsá tó ṣe ńgbà tábà ń lé nínú báyìí pé ànábì Ìsá kírun ànábì Ìsá ó ṣe kí ni so wọ́n àìtá mi àti tó ń sábà yọ kúrò ní ó dàbá jẹ́ pé àǹfẹ́ ni wọ́n lọ tẹ̀ sínú ẹ̀ ló wà lóko gbogbo ìjọsìn tẹ́ nínú ní Islam tí ò bá ti sí nínú Al-Qur'an àti nígbìlò àti sunna alábọ̀ Muhammad wọ́n wọ́n bẹ́ẹ̀ dà àdáda rẹ̀ ni kò sí náà sìn àti exhaust tí wọ́n fún wa tàbí lé pé ẹ̀fẹ́ mú tó kó bẹ̀ sí káwá àti exhaust rẹ̀ people are not praying àwọn yóò kírun ó yá àwọn sọ̀rọ̀ kí ni kẹlẹ́sìn kí ni wọ́n jẹ́ ẹ̀sìn náà àwọn èèyàn ṣe kí ni wọ́n kí wọ́n máa kẹ́fọ́nà tẹ̀lé masáàjì bọ́pọ̀ mọ́sálásí ṣe pọ̀ tó láwùjọ wa àwọn èèyàn ṣe kí ni tẹ́gbọ̀n pé àwọn èèyàn kí kírun láwọn àsìkò kan kí wọ́n bàtà náà bá gbogbo mọ́sálásí náà ṣe yóò kún lẹ́yìn rọ̀mọ́dà bó ni wọ́n lọ aláàrùn mùsùlùmí náà fi ń zọ pé ramadan fakọt ṣé mùsùlùmí ni wà nìkan nígbà tí kìíní ramadan bá wa ramadan bá wa so kí la fẹ́ fún bẹ́ẹ̀ ni pé gbogbo tí wọ́n ń jẹ́sìn ìtẹ̀lé sẹ́rí àtàdébà Muhammad ó abogéètì gbogbo sẹ́tàwà níbi ọlọ́run tó ti kíni tí wọ́n mú wa ẹ wà á rí bí bá a ṣe ló parẹ́ yẹn náà ó pa apá kan rẹ ni ó fa apá kan lẹ́lẹ̀ kí ni àwọn apá kan tó fi lẹ́lẹ̀ kẹ́lìmọ́tò àkídàtì tawhid al àwọn tó jẹ́ foundations fundamental nínú ẹ̀sìn Islam ó ṣe kí ni orí mi òun náà ni kí ni ìmọ̀ ọlọ́run kí ni lọ́kàn tó ti yẹ kí mo kéé ìmọ̀lọ́lọ́kan àwọn màláíkà ìjọ àlùkìyàmà kí mo pé ìmọ̀lọ́lọ́kan ìjọ kí ni o ìjọ àlùkìyàmà ìdájọ́ wọn lọ ayégbé wọn lọ gbé wọn ìjọ kìíní ìjọ àlẹyàmà àwọn màláíkà gbogbo àwọn alámàrí yẹn òun láì fìdí nígbà yẹn Suratul Baqara kí ló wí kìíní amana rasul ẹ bima unzila ilayhi min rabbi a nígbàgbọ́ àwọn òjíṣẹ́ kìíní wọ́n nígbàgbọ́ sọ́lọ́ rasul yẹn alágbà Muhammad bima unzila ilayhi min rabbi pẹ̀lú tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún láti kí ni látọ̀dọ̀ lọ́wọ́ bá gbogbo wa amẹ́nà ìyá kí ni ó wà mẹ́rin àríkàtì وكتبه ورسله لا نفرق بين أحد من رسله àwa ní ṣe yàtọ̀ láàrin kí ni hàbí usulul àkìdá indal anbiya gbogbo àwọn anábì ọlọ́run tó lọ ṣáájú pátápátá gbogbo wọn ni wọ́n gbà pé ọlọ́run kan ṣoṣo ni ó sọ tírà kalẹ̀ ọjọ́ àlẹ́ kìámà amàláyíkà tó ti yẹ bóni yàtọ̀ ti wà ìyàtọ̀ náà ni kayfiyatul ibada wa babul furu' báwo làwọn ẹtútún ẹ̀sìn ẹtíkẹ́tẹ̀ bóòlù àti kírun bóòlù ó sì gbà wẹ̀ òun làwọn ìyàtọ̀ tó ṣe kí ni o tó wà bẹ́ẹ̀. lágbèjúwe wọn ò sọ fún abẹ́rẹ́ akábẹ́lú mẹ́fà nàbí wà ayé sáà alayhi salam wọn ò sọ fún alákàbẹ́lú mẹ́fà tani o mẹ́fà nàbí o àní ìdẹ kílá níbi o irun wo ni wọ́n fún tani o anabi Muhammad oyin lẹ́ẹ̀fì rí ẹni tó bá tọ̀ kí yẹn dáadáa lamma urija nígbà tá máa nẹ́bí lọ síbò tán mo lọ sánmà kí ni wọ́n fún o fún nírun mélòó fifty ń bọ̀ lọ́dọ̀ ta ni tọ́dọ̀ ta nẹ́bí musa aleyhi salam anẹ́bí musa kí ni fáwọn àtọ́ka rọ̀bù kí ni ọlọ́wọ́ bá rẹ̀ sí kí ni kó fún ọ ó ní àtọ́ ni rọ̀bì hamsúnà ẹ̀ hamsínà sọlá fèkú ni yàrá wà lẹ́yìn ọlọ́run fún mi ní fifty irun lóòjọ́ àti lóru rẹ̀ ah, àlẹ́wọ̀n rẹ̀ ò ní kápá rẹ̀ <laughs> ó ní àlẹ́wọ̀n mi wọ́n ni wọn ò lè ti àlùmọ̀ òun sì lágbára jà àlùmọ̀ rẹ lọ. ìyẹn ni ó dùkú yí wa pé àwa tá a wà yìí alẹ́ sáwọn tọ̀ àfíìsì tó wọn tó rà ní musa ló kọ̀ fún àmì ẹ̀ bẹ́ẹ̀ wá sí kí ni àfíìsì tó wọn ẹ̀rùjọ ilẹ̀ arabic fasalu tafifa lọ padà sọ́dọ̀ náà ọba rẹ lọ bẹ́ẹ̀ oníkóso kí ni o kó sẹ́dẹ̀ fún ẹ bó láti lọ ìyẹn kí ni alufuru àwọn sẹ̀ríà ìdájọ́ ẹ̀dá gbogbo àgbẹ̀ ẹ̀mọ́ náà ọ̀dájọ́ kan kì í ṣe gbogbo ẹ̀ azina kílàpé fìṣàráyè sàmà wáyìdà adọ́tírì nínú kí ni o nínú gbogbo òfin ẹ̀sìn kílàpé o ọ̀kan ṣoṣo ni kò sí àtọ̀ rárá àwọn ọmọ aráàlú fún wa ọ̀pọ̀lọpọ̀ churches mélòó ilé ìjọsìn mélòó lẹ́yìn pé wọ́n kìlọ̀ lórí kí ni o wọ́n kékeré sí adọ́tírì torí pé táwọn ilé kìlọ̀ rẹ̀ church ó ṣe ni o torí pé ẹ̀ lè kìlọ̀ adultery láì má ṣe kí ni láì má dẹ́kun láì má gbógun ti àwọn means tí ń gbẹ̀yẹ̀ lọ sí kí ni o <laughs> ó yá ẹ bá gbọ́ pé kéèyàn má ṣe sìn náà alẹ́gbẹ́ mọ̀ sọ fún pé mínísítẹ̀ ti tọ́ wọ́ yìí kí ló wà ṣẹlẹ̀ sí ṣọ́ọ̀ṣì. so ẹ sọ fún yẹn pé yóò mọ̀ sí rí lẹ́lẹ́ ó wá kun lipstíìkì tí àwọn kékeré lè ṣe ni torí pé àwọn mẹ́ǹsì yẹn gangan ní gbà pọ̀lọpọ̀ lọ sí ní kí ni o ò ní kọ́ sí rẹ̀ ló bàtú ní pàtó alùpùpù àdéhùn sọ̀rọ̀ nípa ìsìn náà bó ló ṣe gbé oníyáyọ oníkiri látẹ́kẹ̀rẹ̀ àbù zina ẹ má súnmọ́ ẹ má súnmọ́ ẹ túnmọ̀ ẹ gbogbo step tó lè gbé yàn lọ sí ìsìn ẹ ṣe ni ẹ lọ sí so kí ló ní kí wà lọ bẹ̀ the same thing ọtí mímu gbogbo tí ń jọ́fin ẹ̀sìn tó ṣáájú kò séyìí tó fàyè gba kí ni o ọtí ni kátà sọ pé ó lè jíjà so àtàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ni pé èdí ẹ̀ so lítù náà ni òfin tálẹ́bí ṣe kí ni o tó wá mú wa tó yàtọ̀ tí mo fẹ́ gbà wọn ò wá fẹ́ gbà kọ́tọ́ ní gbogbo ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ ṣe déédéé òfin wọn ohun tí mo sáfẹ́ gbà lára ẹ̀ ni pé ó ṣe lè jẹ́ pòun ló ṣe kí ni o ló mú wa sallallahu alayhi wa sallam ìyẹn ní bámu pẹ̀lú àdìsí táwọn sábà ń kà fún àti kà fún alọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pé wa qala sallallahu alayhi wa sallam òṣìṣẹ́ ọ̀nà kí àtọ̀lọ́lọ́kọ̀ wa bá sọ pé walladhi nafsu Muhammadu biyadi ó ní mo fi ẹ̀mí ó ní mo fi ẹ̀mí ẹni tẹ́mi èmi Muhammad tó wà lọ́wọ́ rẹ̀ mo fi búra sallallahu wa sallam la yasma'u bi ahadun min hadhihi èèyàn kan ò ní gbọ́ mi nípa mi nínú àlùmọ́ yìí ó máa ló ń sọ yẹn ó mọ̀ tó dá wa torí gbogbo ayé lọ́lọ́run rẹ kiri lórí àdáni sí lómi àárín ilé ó mà gbogbo kiri o àlùmọ́ yìí ó wá ní kiri yahudi yẹn wàhálà àná sọ̀rọ̀ àníjò kò ní jẹ́ yahudi ní àkọ́jẹ́ kiri kò jẹ́ àná sọ̀rọ̀ wàhálà súnmọ́ yahudi ọwọ́ akú wàhálà yóò mẹ́nu bẹ̀rẹ̀ lẹ́yìn òrìṣẹ́ tòbí kò wá nígbàgbọ́ pẹ̀lú tí wọ́n ṣe kíni o tí wọ́n fi lé mami ilà kánú mi asọ̀hábì náà ọ̀yà pẹ̀lú kíni kò jọ kí ló tàbí ibi conclude bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé kí ni ó sọ pé ó dé tí obìnrin ṣe kíni o tí obìnrin gbà àyàfi tó bá jẹ́ kíni tó bá yẹ alábòsí ìta ìfìmọ̀ bí alábòsí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ tí láti bẹ lọ́wọ́ àwọn èèyàn lónìí tí wọ́n ti tí wọ́n ti ala najashi malik habasha nígbà tí wọ́n ka aya suratu wọn ìbẹ̀rẹ̀ suratu mariam fún malik habasha kí ló ṣe dáma àtàyè náà ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí kiri ó bẹ̀rẹ̀ sí dami atakari kìsìsì wàhùbáni lẹ́yìn kánú fi jìnnìsàtì àwọn olùmọ̀tìrà ìjì tó wà lọ́dọ̀ rẹ̀ àwọn kan gbà dami lójú lámà samuel ak samuel ak nígbà tí wọ́n gbọ́ òdodo tí bẹ́ẹ̀ mú tí bẹ́ẹ̀ tẹ́ra yìí tó wọ́n bẹ̀rẹ̀ pé ààrà wàlẹ́dì já àbí musa káàdì mishkati wáhìdá kama kọ́ pé èyí tẹ́ ẹ̀ka yìí sọ àti mọ́lá tẹ́ ẹ̀ka yìí àtẹ̀tẹ̀bá rẹ̀ musa àti isa ó dàbí pé mu àkókò kan náà ló ṣe kíni ló ti wá ìyẹn pété wa lójú jìnlẹ̀ tó sì rún lọ́la tí òun ẹ̀kọ́ mẹ́tẹ̀lé fẹ́ mú kí ló ṣe o kò ní gbọ́rọ̀ Al-Qur'an àdúgbò ṣe kíni àdúgbò tẹ̀lé tó ní ó tètè similarity yẹn ó tètè bú lẹ̀ ó ti wá sinadé mi ni yóò tètè fún un lẹ ọlọ́run mọ́sá àfẹsẹ̀ àwọn náà nílẹ̀ sojú ọ̀nà ọlọ́run wà iná máa kára tá a bì yí hamsu arkan làdé sẹ́yìn ní ọmọdé mọ̀fúwa bóni al islam ala hamsu ọ̀dà làánà asáàsù bóni alẹ́ i rẹ́rà amílẹ̀ amẹ́ ibẹ̀ láti mọ̀ wípé orígun ẹ̀sìn tó sọ fún wa yìí ó ń túmọ̀ wípé orígun tí wọ́n mọ àwọn kan yòókù ní lórí lórí ẹ̀ inṣàlá tẹ́fìlẹ̀ àmàlùkọ́dẹ̀ àádùn lórí òdiwọ̀n lónìí tábìlì ọba dẹ́dà kó jọ kó mọ́ sáyọ̀ sí wa ó jẹ́ kí a tún lè pàdé papọ̀ láàyè yìí ìdìgbà míì tátùmọ̀ máa ṣe kí ni tátùmọ̀ máa trait nínú àwọn àkéédàtú sọ̀híhà aláfáàmì mẹ́rin àti sálàfẹ́ sọ̀lẹ̀ àdìsọ́kàn tó lálàáfíà lórí báwọn tẹni ìṣáájú tí wọ́n ṣe kí ni tí wọ́n gbọ́yé tó lálàáfíà torí pé àdìsọ́kàn wọlé lálàáfíà àyàfi ká gbọ́yé báwọn tàbí kí ni wọ́n ṣe gbọ́yé làkúrò àdìsọ́kàn kí fàyín náà àmì tábà lọ nígbàgbọ́ bìbí sinmi na àmì tòbi irú èyí tẹ́yìn sàbẹ̀ yìí gbàgbọ́ fàkọ́dé tàdá o àwọn náà dẹ́nu ìmọ̀ náà fàyín tàwáláwò gbà fàyín náà hàn fi ṣẹ̀kọ́ àjẹ́ pé wọ́n ń bá àlámà rí yẹn sọ̀tà fàṣẹ kìfì ká hùn ọ̀ ọlọ́run sì parí ni yóò sọ̀tà tó wà ó wà sẹ́mi àlè tó ọba tó ń gbọ́ ọba tó sì ní mọ̀ pẹ́ abẹ́ ọlọ́run fẹ́ sàṣọ ó tún wá ṣe é ó tún sàlékún tọ́sọ́nà fún wa wàlà àwòdà wàlà àwòdà ìlà ìlà ìlà rẹ̀. níṣàlá tí a bá rí ìbéèrè ní ìṣẹ́jú márùn-ún ó dàpọ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ṣáàbọ̀ rẹ̀ so. náà ìṣáyìn náà ti mú ó ti mú wọlé ní dáàmú wọlé ní sìn sẹ́fìn náà kọ́lá tó kọ́ wọlé lórí fóònù tí a ní lórí